orúkọ mi ni vast láti ara ikọ̀ tá a mọ̀ sí bracket tá a bá sọ nípa ti career ó kọ́ wa nípa kéèké a máa gbáradì láti mọ ohun tí ó bá ń ṣẹlẹ̀ mi ò lè parọ́ fún wa twenty twenty kò jẹ́ ọdún kan tí mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà twenty jẹ́ ọdún kan tí kò dára rárá gẹ́gẹ́ bí olórin mo kọ́ wípé ní ìgbà sí ayé o gbọ́dọ̀ máa ní ìgbáradì o gbọ́dọ̀ wà ní ojú fò o gbọ́dọ̀ máa gbáradì fún ohunkóhun tó bá ṣẹlẹ̀ nítorí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn artist ni wọn kò káràmásìkì ọjọ́ ọ̀la wọn rówó lè nì wọn rówó wọn kàn fowó ṣáfítàfàlà máa wá rò pé bóyá ènìyàn yóò jẹ́ bákan náà pẹ̀lú ọ̀la kò rí bẹ́ẹ̀ rárá ní àkókò coronavirus yìí twenty twenty yìí ó kọ́ mi dáadáa pé n gbọ́dọ̀ máa ti ṣọ́ra ohun tí o bá ń ṣe kò sẹ́ni tí ó retí coronavirus ó kọ̀ wá lójijì tí ò bá gbáradì ó kọ̀ rí pé ó bẹ̀rẹ̀ sí máa tanra owó tí ò lérò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè àti ohun kó gbogbo ẹ̀ ló dẹnu kọlẹ̀ tí ò bá gbáradì wàá wà nínú wàhálà ó kọ́ mi láti dúró dára láti máa gbáradì ní ìgbàkúgbà láti máa tọ́jú sílẹ̀ fún ìgbà òjò nípa ti relationship mi rò pé bóyá dàbí ìṣòro kò ní nípa kan nípa ti ìbáṣepọ̀ ìfẹ́ tó bá ní èèyàn kan tí ó jìnnà sí ẹ lápapọ̀ bí o bá wà ní distance relationship kò tó bá ṣẹlẹ̀ kò ń ṣe ẹbí rẹ o ò lè ráyè láti lọ rí olólùfẹ́ rẹ bóyá ọkọ rẹ ní boyfriend rẹ ní girlfriend rẹ ní ọkọ rẹ ní kì í ṣẹ̀bí rẹ bọ̀ nítorí àrùn covid-19 òun ló mú gbogbo ẹ̀dínlógókó bí ojú ẹja tá a bá ń sọ nípa tí eléyìí ti máa ń rí èèyàn dáadáa pé kò sí níbẹ̀ pẹ̀lú mi mi ò ní fi ẹ̀sùn náà kan ẹnikẹ́ni kò ń ṣe ẹjọ́ wa tẹ́nẹ̀ bá wà níbí tàdé wà papọ̀ ẹ gbọ́dọ̀ máa ẹ gbọ́dọ̀ máa bí ẹ gbọ́dọ̀ máa ṣe kẹ́ máa fi ètò sí ọmọ bíbí kó máa pé tẹ̀gbà tí rẹ́dì láti bí ọmọ ẹ máa lọ bí ọmọ covid coronavirus jẹ́ kí ohun gbogbo kó le gan-an o gbọ́ bọ̀ síbẹ̀síbẹ̀ o gbọ́dọ̀ múra dáadáa má lọ ní ọmọ nígbà tó ti rẹ́dì àti bí ọmọ bákan náà má lọ sínú relationship èyí tí ò tí ò rẹ̀ di ọlọ́run nìkan ló lè mú ẹ lọ sínú ìbáṣepọ̀ ìfẹ́ tí gbogbo ẹ bá ti ká ṣẹlẹ̀ tó máa ká lójú ẹ máa bẹ̀rẹ̀ sí máa ká bọ́mu ohun tí ó gbomi lójú mi jù ní ọdún yìí ohun tó tí kò dùn mọ́ mi nú ní dáadáa a lot of things tó ṣẹlẹ̀ nípa òun ní ti àrùn cancer ṣùgbọ́n mo kúrẹ̀ bọ́ tó tí ò dùnmọ́ mi jù ni òun ni àwọn tí wọ́n gbẹ̀mí mì níbi ti Lekki Toll tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbẹ̀mí mì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìjọba takò pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ mo rí i pé bí ọ̀sẹ̀ kan mi ò ráyè àti jẹun ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pàdánù ẹ̀mí wọn ebi ò pa mí ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí wọ́n ní ẹbí wọ́n ní ará ṣùgbọ́n síbẹ̀ ìjọba sọ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ kò sẹ́ni nǹkan tó kú ó jẹ́ nǹkan tí kò dùn mi nínú tí ó ṣẹlẹ̀ ní ọdún 2020 ohun tí mo mọ̀ pé ṣẹlẹ̀ ni wípé ẹ a rí i pé ti covid nineteen kò fi bẹ́ẹ̀ nípa lọ títí àpọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pàdánù ẹ̀mí wọn lákòókò covid nineteen ṣùgbọ́n lórílẹ̀ nàìjíríà yìí àkàn ń ṣe iṣẹ́ bó ṣe wà ń lọ bó ṣe wà kò sí nǹkan kan kò sí gbàkóso kan ẹ ó ní láti láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn àgbàlagbà wọn wà láyà tàlàáfíà ní orílẹ̀-èdè yìí tábàlù ti orílẹ̀-èdè aláwọ̀ funfun ọ̀pọ̀lọpọ̀ ló pàdánù ẹ̀mí wọn ní ti covid nineteen ní ti ọdún yìí orúkọ mi ní Vaz lára ikọ̀ bracket èyí ní ìtàn ti ọdún twenty twenty mi.